tẹ wá rí àwọn ulama àwọn ewúlẹ̀ bára wọn hagiu wọn ìbára wọn hagiu irú agúmẹ́ǹtì tí àwọn tòláàbù alimusahidu mọ́ bára wọn ṣe àwọn ìbára wọn ṣe tẹ́lẹ̀ bá ti sọ sí ń bẹ lọ́dọ̀ ẹ̀ nínú ìmọ̀ tí kejì bá ti sọ èyí tó kọ́kọ́ sọ̀rọ̀ yóò ti mọ ibi wó sí bóyá èyí tó ń sọ lọ̀rọ̀ tàbí èyí tí akẹgbẹ́ òun sọ lọ̀rọ̀ àwọn èyí lọ́kìtìkọ ọ̀rọ̀ wọn èyí lọ́kìtìkọ ọ̀rọ̀ àwọn ulama asọ̀dìkún alimuhakikun àwọn èyí máa ń lọ́kìtìkọ ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ tiwọn wọ́n sì mọ ibi tọ́rọ̀ ti wó sí tọ́ba gá sí pé mọ́kìfù ẹ̀ ló wọlé yóò ti mọ̀ bọ́gẹ́ pé mọ́kìfù ẹ̀ nìkejì ẹ̀ ló wọlé yóò ti mọ̀ ẹ bá ti rẹ́ ẹni tí ń bára wọn lọ́kìtì pọ̀rọ̀ tí ń bá wọn lọ́kìtì pọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ wúmtúláàbùn ó lè jẹ́ mujtahidun kìí ṣe ulama àwọn ulama yìí ṣe rádaràdà báwọn torí pé argumenti kàmọ hagiu kàmọ hagiu kàmọ hagiu àmì pé àfẹ́ gbòdodo wọlé nìyẹn àmì pé àfẹ́ gbòdodo wọlé nìyẹn ẹnìkan ò fẹ́ gbòdodo wọlé ìyá àsọ di bí ìgbà tí yàn ń lọ nǹkan mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ lẹ́fi ń pè ní ìfàǹfà so ìyẹn kọ́kọ́ jẹ́ àmàrà kọ́kọ́ fẹ́yìn tẹ wà lórí mọ̀jùmọ́ àyẹn ọ̀pọ̀lọpọ̀ mọ̀jùmọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀jùmọ́ art ló ti wà lórí whatsapp tó ga sí pé wọ́n kàn dá gómẹ́ǹtì lẹ̀ ni wọ́n dá lẹ̀ rẹ́gẹ́dẹ́ ibi tẹ́tẹ́ á rí wípé hum tulabun wàlẹ́yìísú bí ulama wọ́n padà wá gbé ọ̀rọ̀ yẹn jáde sọ́dọ̀ àfa ṣé gbogbo wọn wọn hum sawa hum tulab so àpapọ̀ tulabu kas, eh, kaslan àti tulabu musta'idun ni máa wà lórí mọ̀jùmọ́ wọ́n á máa ju ọ̀rọ̀ lẹ̀ lódìlódì wọ́n máa ju ọ̀rọ̀ lẹ̀ lódìlódì ẹ kàn ń fàsìkò yín ṣòfò ni ẹ ń fàsìkò yín ṣòfò ó bẹ́tà kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa mú ọ̀rọ̀ àwọn òlàmá kẹ́ ẹ máa kú sórí mọ̀jùmọ́à jù kẹ́yìn fún ara yín kẹ́ ẹ máa hájì wù lọ kì í sábà bímọ rèé ìyẹn ni ànàsíhá àlùwùlá nàsíhá àkọ́kọ́ àti kí n pè ní ànàsíhá nàsíhá ṣe wá rí ọ̀rọ̀ tí ọmọ ìyá wa sọ yìí mo fẹ́ pín sí ìsọ̀rísọ̀rí bí mo bá fi rántí mo gbọ́ tí wọ́n sọ wípé ẹni tí kò gbà pé a lè fi ewé kojú àṣàṣì ó ní àfi ewé ti ájíwà ìyẹn igi dàbínú dàbínú náà ń pè ní dàbínú náà ń pè ní ájíwà támọ́rù náà ń pè ní ájíwà so ájíwà yẹn ó special nínú ọ̀ràn dàbínú mọ̀dínà ni ó sábà máa ń wà ó tún lè wà níbòmíràn o ṣùgbọ́n ajíwà yìí àwọn àfáà wọ́n jẹ́ kó yí wa wípé ẹni tó bá ń jẹ méje méje rẹ̀ ní àárọ̀ kùtù kó tó mu mi kó tó jẹ anything tó kàn jẹ méje méje méje bóyá fúnjọ́ méje ó gbọ́dọ̀ péjọ méje yóò jẹ méje méje méje fún ọjọ́ méje tọ́ba ti kọ́kọ́ ń di báyìí yóò kọ́ jẹ ajiwa yẹn méje kó tó mú mi kó tó mú mi ni o yóò wá jẹ́ bẹ́ẹ̀ fún ọjọ́ méje ajiwa yẹn máa ń wọ́n ẹ̀yìn sábà ìyẹn sábà rí lórí àwọn tí ń ta dàbínù àfi àwọn tí wọ́n ti gòkè àgbà nínú ọjà dàbínù títà àwọn tó ga sí pé oríṣiríṣi nǹkan ni wọ́n ní nígbà torí pé ajiwa páàkì kan wọ́n lè pè ní bíi three thousand to five thousand ni èyí tí mo ná last ní Àbújá ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn nǹkan bí ọdún bíi márùn sí méje sẹ́yìn bíi three thousand or four thousand lẹ́nu yẹn pè so owó tí ó ra kóńgò kan dàbínú kóńgò kan dàbínú yóò sì ra páàkì páàkì bíi kíní take away so wọn ti ka dàbínú yẹn gan síbẹ̀ ajiwa wọ́n ti ka síbẹ̀ so wọ́n ń ajiwa ní ájúwà now ẹni yẹn wá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ajiwa nìkan la lè fi kojú dàbínú ọ wá mú ẹ̀rí wá ó wá ń sọ pé ẹ̀rí ìhun lórí ẹ̀ ni pé ìyẹn nìkan lọ́lọ́run fi ṣe kòsòsíyà fún ànábì ara tá à ń wí nù pé kìtù láàbù kó yé máa hákìú ẹni yóò máa sẹ́ńpẹ̀ ní kòsòsíyà o sábà nǹkan ní kòsòsíyà tó rọ̀sùn èrò bẹ́ẹ̀ nìyí gangan gbọ́ yé kò gbọ́ yé. ewé ṣèdè kùsùsíyà fànàbí njẹ́ máa lo kalima kùsùsíyà fún òun ni pé kí nǹkan ninu nínú ninu nínú àlámọ̀rí ko kó jẹ́ ìwọ̀ fún àwa àmọ́ kó jẹ́ ẹ̀tọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam kí nǹkan ninu nínú àlámọ̀rí ko kó jẹ́ fún umma. àmọ́ kó jẹ́ halali fún ta ni o fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam bí àpẹẹrẹ ó jẹ́ èèwọ̀ fún umma anabi bẹ̀rẹ̀ lórí ẹni àkọ́kọ́ Abubakar Siddiq ó ní nọ́mbà one nínú umma anabi Umaru ló tẹ̀lé Usman tẹ̀lé Ali tẹ̀lé àtàwọn mẹ́fà tí wọ́n kọ́kọ́ gba ìró dùnú pé ọmọ àlùjànnà ni wọn then àwọn sàhábà yòókù then àwọn tó tẹ̀lé wọn then àwọn tó tẹ̀lé wọn títí títí títí tí tí ó fi dòpin ayé. ó jẹ́ ìwọ̀ fáwa láti fẹ́ kọjá mẹ́rin ó jẹ́ ẹ̀tọ́ fún ànábì láti fẹ́ kọjá mẹ́rin. n tẹ́ ń pè ní kùsùsíyànù àpẹẹrẹ nìyẹn ọmọlẹ́yìn ànẹ́bì kankan wọn ò gbọ́dọ̀ kàyàwó rẹ̀ at any particular time kí wọ́n sọ pé ìyàwó tí ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ tó jẹ́ ìyàwó pé wọ́n jẹ́ wọ́n wá lé ní mẹ́rin kò gbọ́dọ̀ kọjá mẹ́rin àmọ́ ìyàwó anagba Muhammad sallallahu alayhi wa sallam ó lè kọjá mẹ́rin ló fi fẹ́ yàwó mọ́kànlá njẹ́ mẹ́pẹ̀ ní kùsù sí yá fànàbí nìyẹn kìí sọ̀rọ̀ ewé kìí sọ̀rọ̀ egbò kò sí ewé kan kò sí egbò kan tí ọlọ́run fi ṣe káàsọ̀ fànàbí ọmọ tó mọ káàsọ̀ kó jẹ́ kùsù sí yá ni pé ànábì nìkan ló lè lò sáwọn ìwà lo ajíwà ṣé àìlò ajíwà tẹ́ bá ní nǹkan jẹ́ kùsùsùyàtù rọ̀ṣùl privilege for the prophet ìtumọ̀ ẹ̀ ni pé ànábì nìkan ló lẹ́tọ̀ọ́ sí kinní yẹn láti lò tó bá jẹ mọ́ lílò láti ṣe tó bá ṣíṣe àwọn ò lẹ́tọ̀ọ́ sí à lẹ́tọ̀ọ́ sí so níta ń pè ní kùsùsíyà nìyẹn kò jẹ́ mọ́rọ̀ ewé àtegbò kò jẹ́ mọ́ ká má dà lórúkọ mọ̀sápà so ìyẹn báyẹn àwọn tí aláwọ̀ fi ṣe ànábì tó fi sàlẹ́sà tí ó sì kan àwa ọ̀pọ̀ o mo kàn mú àpẹẹrẹ yẹn wá ni ọgọ́tọ̀rọ̀ bá kàn á tó lẹ̀ ní ó dé ní ó dé ó dẹ̀ ó dẹ̀ àmọ́ kò sọ̀rọ̀ ajíwà ńbẹ̀ kókó ọ̀rọ̀ nu kò sọ̀rọ̀ ajíwà níbẹ̀ táàtì wá sọ wípé táàtì wá lọ lọ́rùn lọ síbi wípé eh, ajíwà nìkan la lè fi ṣe ìlàjì fún idán rárá rárá kò rí bẹ́ẹ̀. ok Allah ṣàánú wa. bákan náà nínú ìbéèrè ọmọ ya wa Ogun. oògùn ìwòsàn ó ti dàpọ̀ mọ́ oògùn idán ọ̀tọ̀ ni oògùn ìwòsàn ọ̀tọ̀ ni oògùn idán. ó sì ní fáríkù ó ní fùrúùkù ó ní tó yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ó ní tó yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ báwo la mọ̀ pé oògùn yìí o oògùn ìwòsàn ni kì í ṣe oògùn idán idán náà ní oògùn tiẹ̀ ìwòsàn náà ní oògùn tiẹ̀ tí mo mì ní pé àwọn oògùn kan ń bẹ tó jẹ́ idán. àwọn oògùn kan bẹ tí wọn kì í ṣe idán báwo la ṣe mà ó simple now ó simple láwọ sànù wa àkọ́kọ́ náà tá a bá lọ wọnú Suratul Baqara aya one oh two gbólóhùn kan wà nínú aya yẹn tí ó jẹ pé. a máa fi dá oògùn idán mọ̀ a máa fi dá pé eléyìí o idán ni a máa fi dá mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń ka àyà náà jáde Allah subhanahu wa ta'ala ó sọ pé wàtábàáwú máa tẹ́tìlù ṣàyàtín àlàmúlìkì Sulaiman àwọn Yahudi àwọn Yahudi wọ́n tẹ̀lé àwọn gbólóhùn tí àwọn èṣù máa ń kà ní àsìkò ìjọba ànábì Sulaiman àwọn gbólóhùn tí àwọn èṣù máa ń kà kí làwọn gbólóhùn náà àwọn ọ̀fọ̀ àwọn ègèdè àwọn ọ̀fọ̀ ọ̀fọ̀ àwọn gbólóhùn tó jẹ́ gbólóhùn ẹbọ. E àwọn yẹ̀wùdí wá ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ burúkú yẹn àwọn gbólóhùn gbólóhùn ọ̀fọ̀ ìwé lè tí àwọn bàbá abidjan máa ń pè lẹ́nu yẹn àwọn gbólóhùn ọ̀fọ̀ wá máa káfara Sulaiman anabi Sulaimanu òun ò rí ṣe kèfèrí o àwọn gbólóhùn burúkú yẹn kì í pè ń tiẹ̀ o aláwo ni máa pè ní tiẹ̀. wàláàkì na ṣàyàtì na káfàrù ṣùgbọ́n àwọn àṣàyàtì àwọn àlìjẹ̀nú èṣù yẹn àwọn ni wọ́n di kèfèrí kí ló sọ wọ́n di kèfèrí yù àlìmú na nàṣà sihir wọ́n ń kọ́ àwọn ènìyàn ní idán wọ́n ń kọ́ wọn ní idán. wama unzila ala limalakaini bibabila haruta wa maruti wọ́n ń kọ́ wọn nídá wọ́n tún ń wọn ní nǹkan tá a sọ kalẹ̀ fún àwọn màláíkà méjì kan ní babylon màláíkà sì ń jẹ́ haruta àti maruta tí aláwo wá fi dán ilé ayé wò nígbà náà lọ́hùn. wọ́n tún ń kọ́ wọn ní àwọn gbólóhùn tá a sọ̀kalẹ̀ fún wọn tá a sì ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti máa ké àwọn gbólóhùn náà. wa ma yu'allimani min ahadin hatta yakula innama nahnu fitna innama nahnu fitna fala takfur. ṣé ẹ wá rí àwọn màlẹ́kà méjèèjì yẹn gan-an tá à ń pè ní haruta àti maruta nígbà táwọn gan ń bẹ láyé wọn ò yé kọ́ ẹnikẹ́ni tó bá wá bá wọn àfi lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ́ọ̀nù ẹ̀ tí wọ́n sọ fún pé wá o sórí ń tọ́ wá kọ́lọ́dọ̀ wa yìí aláwọ̀ máa máa fi wá ṣe àdánwò ni o ó fẹ́ fi mìyín wò ni o ìwọ ló sì ní ká kọ́ ọ ní nǹkan yìí o fálá tẹ́kfùrù má di kèfèrí o torí tá a bá kọ ní kinní yìí tán ó padà di kèfèrí ni o aláwọ̀ lọ́wọ́ àmọ́ nǹkan ọ̀hún ṣùgbọ́n àwọn àlìjànú wọ́n gẹ̀ẹ́sì kinní yẹn àwọn yẹ̀wùdí wọ́n wá ń lò. fàyàtà àlàmúnà mìnìhùmá máa yùfàrìkú nàbíhí báyìí nàlìmárì wàzàwùjì àwọn èèyàn wá ń kọ́ látọ̀dọ̀ àwọn méjèèjì yẹn nǹkan tí wọ́n máa fi ṣe òpin yà láàrin ènìyàn àtẹnìkejì rẹ̀ láàrin ènìyàn àtẹnìkejì rẹ̀ yálà láàrin ọkọ àtaya yálà láàrin òbí àtọmọ tàbí láàrin ọ̀rẹ́ àti ọ̀rẹ́ kí ni wọ́n ń kọ́ yẹn wọ́n ń kọ́ fìràákù ìyẹn fi hàn wípé fìràákù ìdán oògùn tí wọ́n bá ṣe tí wọ́n lóògùn yìí òǹyà ni ìdán lòun ẹ̀já tẹ̀ wájú. wàmáhùn bìdọ́rí nábìhí min ahadin illa bi idinila ọlọ́run ní fìràkù wọn tẹ́ ń gbé kàǹgàn wọn ò lè fi kónira bẹ́ẹ̀ nìkẹ́ni àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah ìyẹn ni pé àwọn tí ń sa lọ́gàn idán wọn ò lè dá ṣiṣẹ́. àyàfi pẹ̀lú fífẹ́ bẹ́ẹ̀ Allah o bí Allah ò bá fẹ́ bẹ́ẹ̀ kò ní í ṣiṣẹ́ bí ò bá yọ̀ǹda kò ní í ṣiṣẹ́ idá kì í dá ṣiṣẹ́ wa yata'allamuna ma yaduruhum wala yanfa'uhum wọ́n ń kọ́ nǹkan tí wọ́n ń kọ́ ìmọ̀ idá kan wọ́n ń kọ́ ìmọ̀ kan tí ó kó nira bá wọn tí ò ní ṣe wọ́n láǹfààní. orí kì í dán làgbọ̀hùn wọ́n ń kọ́ èyí tí ó kó nira bá wọn tí ò ní í ṣe wọ́n láǹfààní ninety nine percent tó bá ti jó oògùn idán ìmọ̀ o ìmọ̀ o ninety nine percent oògùn ìwòsàn máa yẹ̀nfà òun ni àlẹ́bí yẹ̀nfà òun náà ó máa ń ṣàǹfààní fáwọn èèyàn ni. So that is first criterion tá a máa fi dá idán yàtọ̀ sí kíni oògùn gidi idán máa nira bá yàn ni oògùn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ wọ́n máa ń ṣèyàn láǹfààní ní ìwọ náà wò fìràkù oògùn kan ní jẹ́ fìràkù anídán ni. Ogun, ṣé àǹfààní ni fìràkù mú wà ní àbínira ìnira ni ìnira ni ìnira ni kíyàn ya olólùfẹ́ méjì ìnira ni tọba ti ń gbọ́ oògùn àlùwò kí ni ìdán ni kí sì lóògùn àlùwò ṣé ìnira ni àbáǹfààní ìnira ni gbogbo tó so pọ̀ mọ́ oògùn ìdán ìnira ló máa ń jẹ́ ìnira ni wọ́n ń pè kan lámùdó nínú oògùn idán ni ṣé àǹfààní ni àmùdó ń wà ní àbínira ìnira ni ìnira ni wọ́n pè kan ní ayẹta òkìgbẹ́ àgbéró kí ni gbogbo ẹ̀ ń dúró lé lórí ìnira ni òkè sọ́ọ̀mọ̀ pé o fẹ́ kó nira bára rẹ nìyẹn tó o bá lo oṣù kígẹ́ tó o wá ní kẹ́mọ̀ sá ọ ládàá kẹ́mọ̀ sá ọ ládàá ọ lọ nígbà tẹ́ bá fi sá ọ o kó nira bára rẹ o ṣe oògùn idán sára tó o bá ní kẹ́mọ̀ dojú nígbà wọn bá fi o kó nira bára so nínú tá a máa fi dá idán mà ni pé idán máa ṣe kí ni ìmọ̀ kó nira báyẹn ni ẹ̀yẹ wògùn owó idán ni. ọ̀ tún sọ pé bóòlù ògùn owó ṣe gẹ́dán idán ni ṣé wo mọ̀ pé owó tí orí yẹn àlìjánu yẹn lọ fi kó nira bá ẹlòmíì ni ó lọ jí owó yẹn wá ni ó lọ jí owó yẹn wá ni nǹkan tí dán máa ń mú lọ́wọ́ tí oògùn dán máa ń mú lọ́wọ́ òun ni pé negative effect ni máa ń mú wá wàyàtà àlàmúná máa yẹ̀dúrù wùm lọ́lọ́run fi define dánbẹ̀ wọn wọ́n ń kọ́ nǹkan tí ó kónira bá wọn tí ì ṣe dán wàlá yanfa'uhum wọn ò kọ́ eléyìí tí ó sì wọ́n láǹfààní ó ní oògùn ìwòsàn ìwọ wò ní ìsìn bínú bá ń rún yàn tá a fún lóògùn ẹ̀ lò ọlọ́wọ́ pè kára ọ balẹ̀ kí ló rí bẹ́ẹ̀ yànfà òkun ó wúlò fún un torí bá ń fọ́ ni tá a fún lóògùn lò torí òfin fọ́ mọ́ yànfà òun nù oògùn kan lẹ́nìkan fi gbẹ́nìkan lórí torí fi ń fọ́ ìdánù oògùn lẹ́nìkan lò sí orí yẹn tí ó fi lọ oògùn wòsàn nìyẹn. so nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ stọ́dì tá a fi mọ̀ pé eléyìí sóògùn dán ni eléyìí sóògùn wòsàn ni òun ni pé oògùn idán oògùn nira ni ìkónira bára wa ni oògùn ìwòsàn oògùn oògùn ìwúlò ni àǹfààní ni yóò ṣàǹfààní fẹ́ni tó lò ó. ọ̀nà àkọ́kọ́ nù so idán àti oògùn idán oògùn idán àti oògùn ìwòsàn kò gbọ́dọ̀ dojúrú àǹfààní ń bẹ níbi medicine ìnira ń bẹ níbi magic magic náà ń pè ní sihiru wá wò ní ìsìn wọ́n ní ẹnìkan wọ́n ní ó pìdán ni tó wá fẹ́ pìdán ó lè paradà tí ó lo àlùpàyídà tí ó di ọ̀ni tàbí tí ó di ẹ́ tàbí tí ó di ológbò kí ló fẹ́ kó bára rẹ̀ yẹn ìnira ni ṣé wò ó gbọ́ rí wípé ẹnìkan di ọ̀ni kò padà dèèyàn mọ́ ọ̀gbọ́n rí sọ̀gbọ́ rí pé ẹnìkan dẹlẹ́dẹ̀ kò sì padà dé èèyàn mọ́ ìnira ni kò sí oògùn idán kan tí èsì ìnira ìkànnì ń pè ní ànábọ̀ kọ́gá sí pé tẹ́ máa náwó yẹn fún yàn yóò kó owó tí bá ń bẹ nínú gbọ́ onítọ̀ yóò kó wá bá a kí nìyẹn jẹ́ àǹfààní inú àbí ìnira ìnira ni a ti fi ìnira kan olówó so ẹ mẹ́jẹ̀ ń fàyẹ̀gùn ìyẹn ti yé wa báwọn wípé nínú òṣùwọ̀n tá a fi mọ̀ pé oògùn yìí o oògùn idán ni tàbí oògùn yìí o oògùn ìwòsàn ni òun ni wípé oògùn ìwòsàn àǹfààní ni máa jẹ́ fara. oògùn idán ìnira ni máa mú lọ́wọ́ ìyẹn jẹ́ ìní.